Deus. والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم الشرف لغايه الدكتور اليوم لغايه الولي اذا ضرب الشرف الشرف بات الولي من عسكو كيلو مغربي كل لون اسد يامون كي افاق ضروري انت ماري لا ري ìgbà tí mẹ́gbìnì wa bá wọlé sí ìgbà tí ìṣẹ́ ìwọ wọlé ẹgbẹ̀rẹ̀ mẹ́gbìnì lásán tó bá ti wọ̀ ìparí rẹ̀ tó bá ti wí pé kúrúkúrọ̀ nípa pẹ́sipẹ́sì táàmù pé ìyàwó pápá sánmà tọ́wọ́ ti wọlé a ní tí máa ń bẹ láàrin méjèèjì máa ń tóbi wákàtí kan àti kíni o àti àti tìtìmì tàbí tàbí wákàtí kan àti ọwọ́ lórí tàbí lọ́wọ́ ìgbà lẹ́mìí afẹ́sọ̀ nípa àsìkò ìṣẹ́ ìkún náà láti fẹ́ fi kásẹ̀ àwọn ọ̀pọ̀ ìṣọ̀wádìí nílẹ̀ láàfíà fàbẹ̀ ìrìnlẹ̀ kò sí ìyapẹ̀ lọ́dọ̀ àwọn àfáà nípa wípé àsìkò ìṣẹ́ ó ti bẹ̀rẹ̀ tọ́bá ti di wípé ìdàbọ́dọ̀ ṣẹ́fà ìtàn pé ní púpọ̀ pẹ́sipẹ́sí tí wọ́n lè fún sánmà ìlẹ́ ìgbà tó rùn bá ti wò bẹ́ẹ̀ ìgbà tó bá ti rè wọ̀ láàrin má ní sánmà ó ń lọ bí wákàtí kàdúrà tó mi lẹ́yìn ìgbà tí a ti kí mákúbí tàn nígbà míì tàbí kọ́mọ́tò báyìí nígbà míì tí kíní ìbá ti wọ̀ àsìkò ìṣá ìtìwọlé tọ́bọ́ wá ní àsìkò ìṣá ìtìwọlé táìmù sàfàmù sábà máa ń kí ìṣá ìtì bákan náà àwọn ẹ̀rí wo lọ́wọ́ ń pa ìgbà tí àmì sàrásílà ń jẹ́ àmì pé àsìkò ìṣáì ó di ó tó ó gùn dé wá àsìkò báyìí tàbí àsìkò báyìí ni kéèyàn máa fìdí máa àsìkò báyìí lọ́dà kéèyàn máa kí jù. àmì sọ̀rọ̀ lọ́wọ́ àlùfọ́lá ń tó nífẹ̀ẹ́ sí jù dáadáa ò ní kọ́ máa tètè kí ìṣáì gẹ́gbọ́ sí wánà àbíìtò àbí báwùsátà rọ́bì àlùwáwù tàbí àbọ̀ ó ní kánà sọ̀fúlá yẹ̀sẹ̀ fíbù ayò áfúrò ìṣá afsam láìpì kí ọmọ ní èkí ìwò ìṣá ìṣiṣẹ́ sọ̀fúlá mi tàbí ẹ̀mí náà sọ̀lá lára ṣùgbọ́n iná ṣàlàyé kìíní téèyàn bá wá jẹ́ ìmáàmù bá sàkánà sí jẹ́ ìmáàmù àgbà ta ni àwọn màmúmú àwọn tí ó kírun lẹ́yìn ìmáàmù ọ̀rọ̀ ti dáwọ́ dùkàn wọn náà ní pápò wọn ní ẹ̀kọ́ ara ẹ̀tọ́ wọn ni kéèyàn ọba fi ara ni wọ́n gẹ́gẹ́ bí ìmáàmù allah musayiro ìmáàmù nafsa òfàtà nínú ìmàkùnmí kí ìmáàmù ọmọ jẹ tí ó máa lé àwọn èèyàn sá níbi ìnífẹ̀ẹ́ ìjọba sọ̀rọ̀ àti níbi tó fi lọ́nà yìí pé ojú yíwó kò ẹ̀ gbọ́dọ̀ sálẹ́yìn kí ìmáàmù ọwọ́ máa jẹ́ kí ìwọ́n fún ìdúró tàbí kí má kọ̀ ọmọ sí àwọn nǹkan mí tọ́gbà pé yọ́ ma kó ìpalára bá àwọn tí ó kìrù lẹ́yìn rẹ̀ kí ni ìdájọ́ lórí lórí ilé àsìkò ìṣẹ́ táà bá fara sínú àbíkù ìmáàmà Jibril Rasulullahi sallallahu alaihi wasallam àbíkà bẹ́ẹ̀ Abbas lọ́jọ́ àkọ́kọ́ gẹ́gẹ́ tí Jibril wá fún masọ́nà lè ṣá kí nà wọ́n bá ṣàpapọ̀ nígbà tó ní gbé àwọn pápá yìí nípa fẹ́fẹ́ tí ó wà ní sẹ́mà látàgbà tó lọ bá ti wọ̀ tán nígbà kíní yẹn kó ń tán iná wá kí ìṣá yìí fún ní ọjọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kọ́ fún masọ́nà lè ṣá ní ọjọ́ kejì ìlà ìlà àfúrúfú lẹ́yìn nígbà tó di wípé òun ìdá ìní nínú ìdá mẹ́ta òun ó dé ìlọ́wọ́ àti ìṣá ìṣe ní ọjọ́ kan àbọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn àfáà tó wípé ìgbà tí ìṣá yìí parí ọ̀rọ̀ pẹ̀ka lórí rẹ̀ a sì sọ iye ọ̀rọ̀ pẹ̀ka àti tí ń fà tọ̀rọ̀ yẹn tó fi kíni tó fi pẹ̀ka sọláàtì ìṣà anábì sallallahu alaihi wasallam dọ́kà afọ́rọ̀ ìṣà kò tí wà kí ìṣà ìfún àwọn sọ̀hábà وهذا من حديث ابن عباس وغير من الصحابه رضي الله تعالى عنهم اجمعين كما سمعت بولي سي سمعت بولي ó ní وأخذ النساء والصبيان في رواية رقبوا ثم استيقظوا رقبوا رقبوا ثم استيقظوا أو يسقط اتفاقهم ورسقهم عليه nínú wáyà ni títí tó fi wípé àwọn obìnrin sùn mọ́sálásí àtàwọn ọmọ ẹ̀rẹ́ àwọn ọkùnrin tí ẹjọ́ bàlàgbà náà sí ṣùgbọ́n ní ìwé rúmọ́ọ̀mù nígbà tí sàn bó lè sí ó dojú ọ̀rọ̀ wọn sàṣẹ́lá tó kọ́ sábàdà ẹ̀ rúmọ́ọ̀mù náà ní olùyọ́ sàṣẹ́lá mi pé yẹ́ra ọ̀sùn lọ́kọ̀ wọ́n pọ̀ tó ní sáà ọ̀sùn yẹn wọ́n mọ wẹ́rẹ́ ti sun ọkọ̀ tó kọ́ sáà mú pọ̀ fáwọn obìnrin ó sì máa ń sojú ara pẹ̀lú ọmọ wẹ̀rẹ̀ náà káàkiri bá gbogbo ọmọ tí máa ń ké lẹ́yìn sáà ojú ẹsẹ̀ ìrún ń lọ sọ̀rọ̀ wà lọ́wọ́ ti ra wọn nítorí pé obìnrin yìí yọ ọ̀rẹ́ dáadáa kó ọmọ rẹ̀ kò sì ní sọ́kànnà níbi ìbáyà ti sìn ìṣẹ̀ṣẹ̀ ọ̀sàfà nínú ìwà ọmọ ìgbà ọ̀hún méjì kí ẹ̀mí ànàbí òun lè rọ̀ pé ẹ̀mí rẹ̀ kó bá bá lọ́wọ́ ìwé òun bá fẹ́ wá kírun fún yín ẹ má máa wo méjì ànábì náà o pé àfikún ẹ wá lọ wá lọ wá lọ wá lọ nítorí wípé tọ́nà torí ẹ̀rọ mi sí o kò yé nítorí o mo ò sí náà jẹ́ pé àdúgbò àdúgbò àdúgbò sí àhà àhà ní ìfi tí ó gbé lọ́yìn bí sí èkó. wàhálà lọ́sàn ló ó ní ní ewu nǹkan ní àbòsí kẹ̀kẹ́ ábàdà síbi kan lórí tọ́mọ̀ bá gbé fún mi ìyẹn dára máa sọ fún àti sọ̀rọ̀ wà fún lọ́wọ́ sọ̀rọ̀ fún àyè ìyẹn dáadáa ní o sọ̀rọ̀ wà fún lọ́wọ́ sọ̀rọ̀ fún àyè fílẹ̀rù rẹ̀ tọ́lẹ̀ olùsọ̀sọ̀ wọn lọ ojú ọ̀rọ̀ wọn wípé hmm, máa yà ń tẹ̀dírù ha máa yà ń tẹ̀dírù àsọ̀rà irú igbá tí o bó ti ń sọ̀rọ̀ kí n tó dà ìwà báyìí ẹnìkan kọ̀ máa retí àti kírun ìlú min ali àdìyá ti lọ ìlú wọn gbogbo ọjọ́ ṣe nǹkan míì tí ń pè é ìjọsìn ọ̀nà ọ̀bọ̀ ọ̀lú sí nǹkan kan tó bá lọ́wọ́ sí òun náà ní ti mú wáyé ní ti wá wọ̀ ní gbogbo orílẹ̀-èdè ní wọ́sẹ̀ tí ń retí rẹ̀ nínú àwọn tó sọ̀rọ̀ ọ̀bà lórílẹ̀ lónìí lẹ́yìn ìtẹ́gbẹ̀rún síláṣí. kátó kó bẹ̀rù ìwé ìyọ́wà lórí pé mọ́tà ní ní sọ̀rọ̀ nàìjíríà lọ́wọ́ ṣá àdìkú ilẹ̀ ṣùgbọ́n mọ́jú ẹ̀ ilé ti sẹ̀ ilé ti bò ẹ̀sìn náà ká. ìgbà táìmù yẹn kò bẹ́ẹ̀ ní ìgbà tí wọ́n wọ̀ dínà ìgbà tí sísè wọ̀ dínà òun ni. àwọn míì wọ́n fi ṣùgbọ́n àwọn tí ń bẹ ń bẹ gbà wo kò bẹ́ẹ̀ ní wọ́n kìlọ̀ ní mẹ́ta dáa àwọn ìṣòro ìlú náà fún ọ̀dà kófíà ó ń ka ní wọ́n máa ẹ̀ lábẹ́ lábẹ́ lábẹ́ lábẹ́. Kókàlùkọ́ ọ̀dọ́ ìlú lábẹ́ lábẹ́ àwọn kòrèṣì tí ẹ ti bá gbámú. كمية واسكن أباء كمية واسكن تكون واساس إدارة لا إيه سنين بلد táwọn ti sọ ọ̀pọ̀ àlọ́sọ́lá tó fi wá lórí rẹ̀ gbogbo àwọn tábà tábà lórí rẹ̀ tí àwọn orin ọ̀gá bí a ń sẹ̀sìn wa àlẹ́fà bẹ́ẹ̀ sí ẹ̀wọ̀n. tí wàhálà ní ìbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lábẹ́nu káà tí wọ́n bá gbọ́ sí wàhálà wọ́n mọ ojú ẹ̀ láàyà mùsùlùmí ẹni tí wọ́n gbọ́dọ̀ àlàáfíà ìjọba nàìjíríà fún yàrá lọ́dún ẹ ó jẹ́ nígbà òwe nígbà òwe wọ́n lé òbí náà wọ́n lè lọ́sọ̀ wájú kíláàsì wọ́n lè lọ́sọ̀ wájú wọ́n lè bẹ̀rẹ̀ wọ́n lọ́sọ̀ wọ́n dáwà wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ mẹ́ńlá mi yẹ kí wọ́n dẹ́ àná ẹ tí ọba ti pè wọ́n òye ló gbà wọ́n. ìgbà ìgbésí ayé àlàáfíà làkún di ìlúkun wọ́n ti di ló ń dá lóko ọ̀nà sí títítítí náà tó bá dọ̀tọ̀ náà tí wọ́n fi yà ló. mùsùlùmí ọ̀rọ̀ jẹ́ tí ó fọ́ bẹ̀rẹ̀ ọ̀rá lọ́rẹ̀ àti bí ọ̀jà wọlé sọ̀rọ̀ wá sí ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kò sẹ́ni ṣùgbọ́n tó ń tún bí wọ́n ṣe gbọ́dẹ̀ tí wọ́n lágbára ìdí àṣà sára kan ṣe sí àwọn tó ń tún wọn pé ẹ lọ rè é máa lẹ òkú wà mà ọ̀rọ̀ ìṣe la wọ́n kò sàrà fún wàgbàdà yìí ọ̀sọ̀lá fínásì wọn hàn ní sọ̀tọ̀tọ̀ àlọ́sọ̀lá nítorí wípé àwọn àgbàgbà lè wà lọ́sọ̀rọ̀ kan wọ́n ní ọlọ́mọba sọ̀rọ̀ gbé ìjà ó ń bẹ́ẹ̀ lójú kan kò rí bẹ́ẹ̀ ní àwọn bòmí náà bẹ́ẹ̀ máa lò sí. ìtumọ̀ ọ̀sọ̀rọ̀ pé gbà ní pé kí tọ́ba ní ojú gbèmíjà lọ́wọ́ gbèmíjà ọ̀ọ́kọ̀ọ̀ sọ fún wọn lẹ́sẹ̀ bí àgbẹ̀. nítorí pé tọ́ba ní ìdùnnú sí oko náà ní ọ̀nà sí subhanahu wa ta'ala. àbí sọ̀rọ̀ wá àgbẹ̀ fún náà wà á nà ọwọ́ àni ó tó lórí rẹ̀ ní kí wọ́n ń wọ gbogbo orí ìdẹ̀kọ́ tọ́lọ̀ ọba ń jẹ yín náà kò sọ́ra nínú àwọn ẹgbẹ́ òun gbà náà gbọ́dọ̀gbọ́ náà níbi pé àwọn ọ̀fẹ́ inú àti ìjù. Fáwọn ọ̀la àti sọ̀tún àti ìṣá ìlà fún ìlé. Nígbà máa lé òun gbọ́nà ọwọ́ akíní ìgbà tí ìdá mẹ́ta ìbẹ̀rẹ̀ òun lọ. tá a ní òun wo nígbà wo ni òun nígbà wo òun parí kí ni lápapọ̀ mà lóhùn ṣé n tí wọ́n mọ̀ lóhùn òun náà ni ṣẹ̀rí à lóhùn ọ̀tọ̀ ní ìdílábà ìdílábà ní ẹ̀sìn ìfiwá ọ̀tọ̀ ní tí ń sọ mú èdè ọ̀tọ̀ ní nǹkan tí ẹ̀sìn sọ gẹ́gẹ́ èdè wọn la fi ń sọ ẹ̀sìn ni kìí ṣe wípé èdè wọn ní ti kí o òní nàgbẹ́sì la. àwọn nǹkan mi ìgbẹ̀tẹ̀ pé ìtura wa máa ń pèrè ṣùgbọ́n tó bá àdáyà dìde nínú ẹ̀sìn ọ̀la. láàbò yatawassaman bahimah juga ada, itu rẹ̀ sọ fáwọn èèyàn wípé ẹ máa pa ẹran léyà láti fi súnmọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣùgbọ́n tẹ́ máa pa ní bàyí má ti bàná. bàyí má ti bàná ni ọlọ́run wá fún àwọn ìdílé pé ní tẹ́lẹ̀ yọrọ sí ní bàyí má ti bàná ni òun náà ni ràkúnmí àti màálù àti àgùntàn àti tábùnà àti ewúrẹ́ àti ti ewúrẹ́ bíi ìgbà ẹni tó sọ pé èdè lọ́wọ́ pẹ̀lú fúnadà ní fúnadà ti ní lọ́wọ́ àwọn tí wọ́n sábà gbà máa ń wo ẹni wo ní lóko rẹ̀ tí yóò kọ́ mọ́ fi ẹ̀tù parí yá. kí ló wọ ìwà ìwà ìwà tí a mọ̀ ní pé sẹ́kọ̀ọ́ lè bínú ìjọba kò gbà tó gbà dáké nígbà tí ìsinmi ó ní tọ́lọ̀ ní sọ pé tọ́jọ́ ọtí bẹ̀sẹ̀ nígbà tí wọ́n fi àwọn ètò ọlọ́run ìrè ìrè o àwa fẹ́ tó ń yàtọ̀ ní tíráfíìkì nínú èdè àbí wọ́n yàtọ̀ mẹ́rin òṣèré àti kakọ̀ sọ̀rọ̀ ẹ̀wá lórí wípé irú iṣẹ́ ń gbogbogbogbogbogbogbò ọ̀nà parí sí ìparí ìdá àkọ́kọ́ tá a bá dẹ̀ òru sí mẹ́ta eléyìí wà ní àdínkù abẹ́nà Abbas àti àdínkù àbí Musa kàlàṣáàrì àti àdéhùn àdéhùn àìfowórí olórí rẹ̀ ọ̀rọ̀ kan. àwọn àdéhùn ní ìwà orí àti wọ́n ṣe gbọ́n nígbà tó wà ní ìfọ̀n ó fi ẹni fún ẹni lé wọn lórí rẹ̀. ṣùgbọ́n àdéhùn àwọn àdéhùn rẹ̀ àti àdéhùn àìsàn òun wá pa wípé ó gbogbogbò lọ́wọ́ ìdajì òru. tudo uma forte, só só em deixar e dar cumprimento ao a com tá o leito ao leito ao que ń jẹ́ òun àbí ìtí lọ́gbọ̀n pé láti gbà tí wọ́n bá ti wọ̀ ìlà òwúwẹ̀ ìfàjírí àtàlẹ́ dìgbà tí àgbàjá rẹ̀ lẹ́ẹ̀kejì táàbà fún ìgbà tó táàgbọ̀dọ̀ tẹ̀sà rẹ̀ náà ṣé ìgbà gangan ni ìtí ń jẹ́ òun méjèèjì lábáwọ́ pé ní ní òun ṣùgbọ́n alákọ̀ọ́ nínú èdè wọn ni ọ̀wá ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì òun ni ti ṣe sí àdìkì ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ lẹ́nu kí lẹ́nu àkọ́kọ́ nínú èdè lọ́wọ́ ìjẹ́ pẹ̀lú ìgbà tó ọ̀pá ti wọ̀ títí títí tí ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ yẹn lọ́wọ́ dà nígbà kejì mọ̀ pé ẹni tó máa ń kọ́sọ̀ wípé èdè lára wa ìdára pẹ̀lú òun dí pẹ̀lú òun dí pẹ̀lú òun sẹ́yìn pé yọ̀wọ̀ tẹ̀sán ẹ̀yìn àṣà yọ̀wọ̀ pọ̀ kò tí ì nígbà tó ní o ọwọ́ ìgbà tí fájìkù bá ti gbà òun ni òun padà ó sì bẹ̀rẹ̀ gbà tí òun bá ti bọ̀ tó bá sọ̀rọ̀ ó òun ti bẹ̀rẹ̀ a ti kú òun ọjọ́ áhádì yẹn a kú òun sánni tó rọ̀ bá ti wọlé a ti bọ́ sí nínú yọ̀ọ̀mù ìfúnni a ti bọ́ sí nínú ṣùgbọ́n monday tá a bọ́ sí òru ẹ̀rọ bẹ́ẹ̀ nítorí òru máa ń ṣáájú ọ̀sán ọjọ́ rẹ̀ òru ẹ̀rọ bẹ́ẹ̀ òru rẹ̀ ní wá ń lọ ní wá ń lọ ní wá ń lọ ọ̀rọ̀ rèé parí sí ìgbà tí àlùfàjẹ́ àgbà ti fi ní tó bá ti yà tùlúrò ìfẹ́jẹ́ àgbáyé òru monday ọ̀parí ìdá gbogbo tó bá yókù nínú oògùn látìgbà tí àlùfáàjà ti yọ tí èdìgbà tí wọ́n mọ̀ ọ́ yọ ọ̀sán lónìí. gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìgbà tó wọ́n bá wà lónìí náà tó wọ́n fún wa ìmọ̀lẹ́ wa títí lóògùn pé ìmọ̀lẹ́ ọmọ àlọ́ yọ ọmọ ilé ẹ̀rọ ṣáà mú ọmọ wọlé ṣáà pé wọlé náà ara kílò náà o àwọn òfin ìlọ́fà lọ́sọ̀sọ̀ pé ìgbà àpàlà lẹ́kọ̀ọ́ àbùnà wà á fọ́nà náà wọ àbùnà pàpọ̀ ìpapọ̀ sọ́ọ́ni yorùbá náà ní wàá lọ́rọ̀ ṣàn bọ́ọ̀lù bá ti lè di wípé ọ̀kẹ́sẹ̀ lẹ́nu ètò bọ́ọ̀lù bọ́ọ̀lù bá ti yọ ọ̀sán náà sì yẹ́ ìpadà báyìí aláàwọ̀ ti lẹ́tọ̀ àti sinmi ṣùgbọ́n ìgbà ní ìgbà tó gbé oṣù lówó bíi five thirty six pẹ̀lú ọ̀nà sinmi àbí ìwà fífún pé wọ́n bọ̀rọ̀ àti ṣáàtì tó ń sì ti wọ̀ àṣetá abáwọ̀ àtúnwò ìgbà tó gbé wáyé lẹ́yìn táìmù tá a sinmi lánàá náà bí ọ̀rọ̀ àti ìgò òògùn bá kù bẹ́ẹ̀ lọ kí ọmọ mi rí ọwọ́ rẹ̀ lọ́wọ́ náà bó wọ́n fẹ́ràn ọ̀rọ̀ náà ta àwọn ọ̀dọ̀ sí i tó rábàlá ọ̀gá fún mi wọ̀. pàṣẹ nípa ìta ìdá adẹ́gbẹ́ta ọmọ ẹ̀kọ́ òògùn ìṣá ìrìnsì ààbò fún abẹ́gbẹ́ òògùn nínú fún ìṣá ìrìnsì sílẹ̀ ìgbà tó wọ́n bá ti wọ̀ òun lá bá ti wọlé tọ́jọ́ ìbẹ̀rẹ̀ àsìkò ìṣẹ́ tó bá wá pín láti àwọn ọ̀rá ti wọ̀ àti ti pín ti mọ́tìbí náà máa ra ìgbà tá a wá gbé Carry influence in our prayer. Iṣẹ́ ìwé eight twenty sí five thirteen kí ni bẹ̀rẹ̀ àná. kú ìrọ̀lọ́ alẹ́ ìlú wà tó ìṣẹ́sọ̀lá ìṣẹ́ oòrùn gbogbo ẹ̀ pátá àsìkò ìṣẹ́ tí èdè àti àfọ́lẹ́ ìrìnlẹ̀ tí ó rẹ̀ ìwọ wá ló súnmọ́ jù nínú one fifty náà one twenty. Let's do 50 sharp. So much five there. 55. That's 450. 20.

Just that's Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty. Twenty ìgbà tí pátìkù bá tó yọ ni wọ́n ní ẹ̀rí sí ìgbẹ́ lórí rẹ̀ wọ́n lẹ́nu náà ní pé àmísọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ fún sáà هذا من حديث أبي قتادة وني ليس في النوم تفويت tí a bá lẹ́yìn ẹ̀sùn lọ́jọ́ tí ìlú orí pé wọn kò sí abẹ́ ẹ̀rọ nínú fẹ́ntì òun bẹ̀rẹ̀ ọ̀hún التفويت على من أخر الصلاة حتى يدخل وقت الصلاة المطلقة ẹni tí a lè gbé àtẹ̀wò lọ́wọ́ rẹ̀ ilẹ̀ tó bá lọ́rùn lára títí títí títí títí lásìkò omi ìfi èlò wọ́n ní ajá tó tún ẹ̀mí pé lẹ́yìn ìgbà tí sábàkù ti wọ̀ àwọn olùkọ́ àwọn láti ìgbà ti wọ̀ tí àsìkò mọ́tò ti lọ tí èèyàn bá ní ìwọ ọyọ òun náà lọ́nà láti lè ṣáì ẹjọ́ ọ̀rọ̀ ti kí ìgbà òun ẹni láti sọ wípé ẹjọ́ ọ̀rọ̀ àgbà ẹ̀kọ́ kò yé sílẹ̀ ẹ̀sìn tí wọ́n á sọ fún àwọn ìṣẹ́ ìfowópamọ́ láti náà wípé sọ́ọ̀dì rẹ̀ ṣá sọ́ọ̀dì mí sọ́ọ̀dì mí kàlẹ̀ ṣá áyà lẹ́yìn ṣe gbogbo dáàbò bá wọ̀ lórí ìgbésẹ̀. jama gbogbo ọ̀nà àbẹ́gbá ìjọ àwọn ìgbà tó kúrò àwọn àpárọ̀. àtẹ́lẹ̀ ìgbìmọ̀ ilé nínú ọ̀rọ̀kọ́tìyà àtàtàníyà ọ̀mọ̀tẹ́sílà gbogbo owó ìgbàgbọ́ àtàkàmọ̀ kí ibi tá a fẹ́ tó péjọ rẹ̀ yẹ o ṣé gbogbo ọmọ ní ẹ̀sùn ra táwọn ìpè tẹ́ ọ̀bá ti yẹ kí wúrò tí a sì máa wọlé òun ra lọ́nà mẹ́rin ju òun ra gbúrò àsìkò ní gbúrò àsìkò gbúrò náà tí tí tí tí tí àsìkò àti wọlé àsìkò wọlé àsìkò àsìkò náà tí tí tí tí lọ́wọ́ àsìkò náà pè wọlé mọ́tìrì fọ́sílẹ̀ àsìkò náà ìdáwọ̀ àwọn ọmọ ìgbìlá àsìkò wọ́n bá sọ̀rọ̀ ní ti sábà tó tẹ̀lé yẹn tí ó fi wọlé ìṣe ìdáná àwọn àsìkò tiẹ̀ títí tí ó fi de àádìdè ìfún wọn tó ṣọ́wọ́ títí láti dé ìlàjì òun kí ló fẹ́ kó láti àbọ̀ nítorí kíni torí gbogbo ẹ̀ e lọ́pọ̀ tá a ti kásùbá àsùbá àtàyílá ní oṣù kòmúra sọ́kọ́ máa ń lọ pẹ̀lú ìdájú ọ̀kadà wípé ẹnì tí ó bá ti sùn lọ kọ̀ ẹ́sẹ̀ lọ́dún yí o ìta pè ní ìlọ́run lára ní kọ́ ọmọdéwọ̀n kàkà sí kò kí kí ìmí o kí àsìkò mi ò fi wọlé sáà sọ pé ìta pé tẹ̀lé pé ẹni tí ọ̀gá tí kí àsùnbà ọ̀dà kéè fi bí ìsìnbá ní tí wọ́n fi àtúnyèsí lọ nígbà tá a ní òṣìṣẹ́ òṣìṣẹ́ àṣìṣe wọn fún ọmọ náà.

lè sọ wípé èèyàn tó bá yẹ bá àsìkò nù àsìkò òun kan tó bá ti lè kí rárá nínú àsìkò òun kí n fẹ́ òkúkọ̀ wá wọ́sẹ́ ní àsìkò òun a ní kàwé pé ọba àdá ọba àkọ́kọ́ àdá àbí wọ́n bá kan lẹ́tí ọkùnrin lásìkò ọlọ́dún wọ́n bá sàmìsì náà èèyàn ò lè jẹ́ ìṣòro owó kó tún sàmìsì àbí ìdíjà kò odidi gbogbo lọ́sọ̀rọ̀ òun gẹ́gẹ́ bó ṣe kẹ́wí bí odidi rárá lọ́ọ̀fẹ́ tọba olóògùn máa ń là bẹ́ẹ̀rù àná rásá lókun gbà tí wọ́n mọ́ láti ìwé orí òkè fáájú àti sígbè ní rúmúrà àkóró rẹ̀ pọ̀ wá. Alọ́sùn káwọ̀ àwọn wa ní láti lè sọ̀rọ̀ máa kí ìjọba náà ọba nínú ìṣàmùsì tó ọ̀rọ̀ bá ti wúlé àdáyé ìyá àwọ́sà kò lẹ́yìn títí ó bí ní òru òru kirikiri ìwà àrùn kirikiri òru pípọ̀ òru ọ̀sẹ̀lẹ̀ ìlú òru bá dáa lójú. adájọ́ àṣàkọ́ àwọn ọmọ ìgbógun àṣàkọ́ yẹn báyìí bí lẹ́yọ̀ lórí ti báyìí. láti gbàgbọ́ òkúta kan tí ó bí pé òru ọ̀rùn kiri. gbogbo láìpù láti kí ni o láti kí àwọn àwọn tó so lára wọn. Owó rẹ̀ sẹ́yọ̀. Akẹ́kọ̀ọ́ ti gbà ní pé lẹ́yìn ìgbà tí òun bá ti dá méjì, ìtì bẹ́ẹ̀ ní ìgbà náà bí ìgbà náà wọ́n lè gbìyànjú àwọn ọ̀gá kí láwọn wá fásitì yìí ṣe ọwọ́ ni wà fún ánà ìpàdé ẹ máa fi sàájúfù àti kòkòrò ìwọ̀ ọkùnrin Pàmì ìsọ̀rọ̀ ìlú ìṣẹ́ ìlà ìhà ìwọ́yà. wàlúwàkùtù sábà lùdú ìsọ̀ra wíwọlé àsìkò oorun kọ̀ọ̀kan oní ṣe sábà bí gbígbọn dandan kíkírun káàkó ìdásìkò lòdú ó sì kéde wọn. ẹ̀ka ìṣẹ́lẹ̀ kù tóun ọba ti lè kú òun lé fọ́ tààtì owó lè fi ṣe ìtura ìlú ìlú ọdún ìlú mẹ́ta o yá kí àṣùbàlọ̀ tó kú ni yóò dèbí sẹ́dá ìlú tó ń gbé ṣe kó ọ̀dà sí náà sẹ́gun sẹ́gun òfà lè fi ṣe. Né? ida, Idá Medjugorje الفجر إذا ìwúlá wa nínú mẹ́tẹ̀ẹ̀ta pé mi ò ní àsìkò ìṣẹ́ lọ́wọ́ fún àfihàn pé torípé ẹ̀ka ti mú ìdá àkọ́kọ́ nínú ìdá un òun tá a lò ní ìdá mẹ́ta twenty lẹ́ẹ̀ta ìtumọ̀ nígbà tó ń pé gbogbo bá ti kíṣà lẹ́yìn ìgbà náà ẹ̀yìn àsìkò rẹ̀ lọ́sí. bákan àwọn àti ń fẹ́ ìlàjì rẹ̀ ní. twelve fifty to one. ten to one twelve fifty. adébọ̀n bá kí lẹ́yìn ìgbà náà ìṣáyè kò ní àsìkò ìṣáyè ti bọ́ nípa àwọn tí ó sọ pé bí mi ìjọ wípé gbogbo òru. ìgbà tí òun bá lùlù náà ṣé máa ń lọ sọ̀kún ṣé tí wọ́n sọ̀kún ìdá kìlá múnú mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn ẹ̀kọ́ àti ìbẹ̀rù ìkọ̀ọ̀kan náà ìwúrọ̀ rẹ̀ àti ẹ̀dá kìlá àwọn ẹ̀yìn. mọ́tà wọn bí alẹ́ ló wà fílùfílù. ọ̀sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà nìkan gidi ìgbà tí júbìrì ń sọ ọ́ bọ́nà bí ìgbà tí ọkọ̀ wá kí mo fún un lẹ́yìn ìgbà náà orin tàìsí ló wá sẹ́lẹ̀ onílò ìdẹ́wọ́ ìdẹ́wọ́ nínú wá sẹ́lẹ̀ sí nínú mùkú nínú ọ̀pọ̀ nínú ọ̀sán sílá náà ìwúlẹ̀ mú díẹ̀ Di bá sáwọn ìdòrú kí díẹ̀ ìgbà tí ní ọdún ìsúlẹ̀ ìsúlẹ̀ ìrìn ìta àwọn ìsìnkú pé iṣẹ́ àpapọ̀ bá ti wọlé iṣẹ́ tó ti wọlé nù sáwọn àwọn ìgbàgbọ́ ìṣẹ̀lá tí tí tí tí tí ó fi kí ni tí ó fi kí ten to one ten to one one tó dáadáa ọ̀la rọ́lì àgbọ̀tọ̀ àbọ̀ ọ̀nà àdéhùn tí wọ́n kò kọ́ra tó sùn lọ́wọ́ òní káàsì àfẹ́lẹ́mù sọ́yìn kúrò ní àjọ tó bá ti mú kankan dùn mọ́ra yàrá báyìí àná ètò ìkí nínú. wàlẹ̀ asọ̀ wà ṣàǹsù hàjà nínú báyìí nàkéjà táàtì tó máa ń jásí nìsín kankan kan báyìí lò ọ̀ràn àìmọye ti máa kọ́ àwọn a máa ti ní ìlọsí lórúkọ wọn a máa ti ní ìlọsí olódó tí wọ́n kò rẹ̀ padà tó lò sí díwọ̀ ìdíwọ́ lè kéré wà ní mọ́gbẹ́gbà ní àwọn ìjọba ti bóun bá ti wò bá ti tọ́jú nínú mọ́gbẹ́ wà ní ṣáà àyáná wà àyáná ṣùgbọ́n ìṣẹ́ ìgbà ní ìgbà yóò kò ní tètè kí ó wà jẹ́ pé wọ́n gbé lè kí ìgbó ló tètè kí ìgbó lè tètè kí ó ní ìdárọ̀ ààbò ìjìdámọ̀lú ìdárọ̀ ààbò ìjìdámọ̀lú àjára wà ìdárọ̀ ààbò àbúdọ̀ àfọ́rọ̀ tó bá ti mú tó bá ti mú sáré wájú àwọn ìṣòro mọ́sálásí yóò tètè kí ṣáà tó bá táwọn ìmọ̀ mọ́sálásí kò ní tètè kí. Thank you. صلوات الله وسلامه عليه أحيانا وأحيانا أحيانا جار حين جار حين كلام الحين قلنا أن القليل والكثير من الزمان àsìkò díẹ̀ tàbí àsìkò tó tó pọ̀ náà ní ìlera wa àwọn apá kan ní nínú lọ́rọ̀ sí tẹ́lẹ̀ aṣọ oṣù mẹ́fà ní ìlú àtúlẹ̀ apá kan ní àgbàrú nàṣánà ṣùgbọ́n ìta àkọ́kọ́ sọ òun lára wa máa ní ẹ̀ ń lò ó láwọn àgbà ní ìjọba ìjọba ìta ìgbà ní ìjọba ẹ̀rin dọ́mà àgbà táwọn èèyàn bá tí ì tètè dé àlùkí ni wọ́n á kọ́ táwọn èèyàn táwọn èèyàn bá sì ti tètè dé àlùkí ọwọ́ àti fún wọn. ajé mi ń gbé àwọn tá a fẹ́ kírun fún inú bí dábìlì ìmáàmà ní ẹ̀ kéèyàn máa sì máa ó sì ṣùgbọ́ làbá sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin tọ́gbọ́n mẹ́fẹ́ sí ìyẹn jẹ̀máàmù tọ́bọ́ sí gbàgbé tí lọ rìn fásọ sọ́lásọ pé ó lásọ òwú yé nǹkan àti láàrin tọ́bọ́ ọ̀rọ̀ tí ń sọpọ́ wípé mọ́ ìyẹn wọn bẹ̀ tí wọ́n sáré nìyẹn tọ́kàtọ́kà nítorí pé àwọn ẹ̀dá kan bẹ̀rẹ̀ tí a bá ní òun sọ̀rọ̀ ẹ kàṣà ní pé tí kò nira wà ní òun ṣe náà ní wàá ẹjọ́ máa gbé ní màkì o kò sì ní sọ̀rọ̀ mi kó tí a bá máa ń pè é kárọ̀. ìmọ̀ràn ọgbọ́dọ̀ gbọ́ àwọn ìwé yẹn rẹ̀ yé dáadáa àwọn náà gbọ́dọ̀ gbọ́ mọ́sálásí mi àti àwọn ìgbìmọ̀ àtúntò lẹ́yìn. Ṣèkọ́ mi ní ìdílé mọ́sálásí. Ṣùgbọ́n táwọn mọ́sálásí fáwọn èèyàn rẹ̀ tẹ́lẹ̀ o níjọ bá wá ń ṣe nǹkan kan nínú ilé àwọn ọ̀pọ̀lọpọ̀ lásìkò bọ́ọ̀lù ló fún ẹsẹ̀ àgbọ̀nà a ẹ̀ bá wọn tó lọ́wọ́ dá ah, lé báwọn ti dìgbà lọ́wọ́ dá lé bọ́ọ̀lù fẹ́ yóò fọ ìfọ̀sọ́fọ́ àwọn bọ́ọ̀lù fẹ́ ọ̀dọ́ wọn. ọ̀tọ̀ ní ẹ̀pẹ̀ rẹ̀ má bàa torí àwọn ọmọ agbọ́gbọ́ fẹ́lẹ̀ lẹ́yìn máa ń kí irun tó sá sí ọ̀gá o tí wọ́n á jẹ́ máa tó sá sí ọ̀gá àti ṣe àgbájú ṣe sọ̀rọ̀ jáde yé ṣe kí ni o mo sá sí ìgbó. bọ́ọ̀dù náà ibi tó bá ti jẹ́ wípé àfinífọ́nà lẹ́wà bẹ́ẹ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ ògùn náà ìdájọ́ ọ̀ṣá ìwà ti yàtọ̀ sí ìdájọ́ ọ̀ṣá ìgbà tí wọ́n tó mọ́sàsàsílà wọn lè wá ti bí wọn lè wá ti bí wọn lè wá ti bí nígbà náà àjọ mọ́sàsí òkú méjì má ojú ọ̀nà ẹ̀wọ̀n dínà gbàsílẹ̀ ẹ̀fẹ̀ sílẹ̀ bí abẹ́ ẹ̀ sàrà ní ká ní iṣẹ́ ìjọba àti ìdí ìdè wọlé lórí ẹ̀fẹ̀ tí wọ́n bá ti ló lọ kókó ni á kókó ni á sì wọ́n bá sọ wọ́n. Nàá àbíyẹn ní sèé mẹ́ta nàá ọlọ́run sọ wa kìí ṣe lè wọ́n kìí ṣe lè ṣe wa wọ́n jẹ́ wa kò kìí ṣe gbogbo ẹni tí ó fi ṣe dèèsì wá ní ilé ní túbà ọ̀ fáwọn kò sùn lọ gbogbo tí ń dá wàhálà ní ilé ní túbà ọ̀ ọlọ́dún kò sùn lọ wọ́n jọba náà wà ní tí ọmọ dá wàhálà ní ọ̀tọ̀ wọ́n sá ń lo àwa fún tí ọmọ bí ọ ní tí ọ̀dọ́ ní olùwà wọ́n sì ní fún ọ̀dá wa nù wọ́n ti dá wàhálà lẹ́nà ní wá lóòrò ní pé kò yé wọn àti bẹ́ẹ̀ ni mo ṣe fóònù tó wà nínú ìlú àwọn tó jáde mùsùlùmí jíjẹ́ àṣàṣàlá kò sí kẹ̀kẹ́ tí ẹ̀ lè fi sí láyé tí ẹ̀ lè fi fara ní pátákì rẹ̀ kí wọ́n pa tí wọ́n bá sì ti pa wọ́n bá yé jẹ́ wọn lọ ẹ̀tọ́ pa bí ọ̀bẹ tí wọ́n bá kò ti bọ̀ wọ́n dọ̀

masara tí wọ́n máa ń gbà nǹkan lẹ̀ káàkiri mọ́sálásí àwọn mọ́sálásí ti fi wa wọn ò kórè àfa ìsọ̀bílẹ̀tì ọ̀kàbíyèsí wà àti mọ́sálásí kọ́dà ètò gbọ́dọ̀ mú ọ̀nà ṣáàlì bẹ́ẹ̀ tá a bá ṣe gbogbo tá a kiri ìsìnkì ìṣẹ́lẹ̀ àbẹ̀lẹ̀kẹ́ tí wọ́n bá dá gbogbo sẹ́sùn ọgọ́rùn-ún

Yes. Yes. bẹ́ẹ̀ tọ́lá tí wọ́n sára sí wọn kí wọn káàsì wò sí ìwọlé. mọ́sálà ọ̀rọ̀ ṣé kí n kí mẹ́ta ìjọ máa ní ìsìn ìrọ̀lá àbí àbí akọ́kọ́ ìgbọ́ nípa kí o sára lòun ìlọ́sà yóò wà nínú àdá òkì àwọn àbá mi kéèyàn òkì pẹ̀lú jẹ̀ máa ìlọ́gà á pọ̀jù. dájúrò ọ̀dà tó yẹn ojú kan àti chéjì mẹ́sàn-án náà sódì jẹ̀mọ́ àwọn abọ́lé mọ́sálásí wa mọ́sálásí ẹ̀sùn náà lọ́ba àdúgbò pé òun ní àfisí Kọ́dà tẹ́sẹ̀sì láti ibi ìgbòho tó ń bọ̀ òun ẹgbẹ́ kò sọ̀rọ̀ àwọn lóru. ẹsẹ̀ àjèjì. ṣé kéèyàn ọba ti pẹ̀lú wọn ó ní àdìgẹ́yìn ọmọ àdáyé kéèyàn máa kí pẹ̀lú wọn tó bá rọ̀yàn lọ́rùn tí ò ní kó bá jẹ àmọ́ bá àwọn ọgbọ́n fi sọ́kẹ́ àápọ̀ ṣùgbọ́n tí wọ́n kọ́ lọ́wọ́ ìwọ̀n tó gbé lọ́fíìsì tó gbé òní tí ò ní tọ́ra tàbí sẹ́tẹ̀ yẹn ń ṣe gan kò sí ẹ̀gbá kí wọ́n mọ̀ sùn tàbí mẹ́sùn tó ń ọlọ́run wà lọ́kọ̀ oṣù rẹ̀ mọ̀ fúnlẹ̀ lọ́wọ́ ọ̀kan náà kan ìyá tó ń sá àwọn ọmọ náà tó wà ń wọ ọ̀kadà kì í ṣe nínú ìbàdàn mo gbàdúrà náà wà sórí bẹ́ẹ̀ yá àtẹ́lẹ̀ ìgbà tí àwọn ìgbòmí sórí ẹni ó ní máa tó aago márùn kó tó ní pé gbogbo dára ó kò máa lọ ìfẹ́ díẹ̀ níbi ojúmọ́ nínú oòrùn òun náà àti nígbà yóò sàmà àròrò yóò máa ròrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ padà inú ẹnu ni wọ́n rọ ìṣùnà tá a wà ní adéwúké ètò bá ti pọ̀ jù gbèjọ́ ti ká ní o ìyàwó náà sí táyà bá ti pọ̀ yóò fi wà ní fún wa tí wọn bá tètè dé yóò sì kí ni o yóò rẹ̀ wá kí wá lọ́jà jù fáwọn obìnrin tí tí wò wúlò mọ́sálásí wa ó ṣe mọ́sálásí. tààfin ìwà ni hafi nìsa àgbọ̀ ètò dáa jù fáwọn obìnrin onínìkàwọn olùdarí àwọn ọmọ tètè kí government bill twelve one thousand. Kí wọ́n kásì وإذا كان القوم مجتمعين في مكان واحد بحيث لا يوجهم التأخير والتأخير طبعا جدا فيه يقولون مستقبل متى أبواب آمين àwọn èèyàn wà lóko náà bóyá inú ọ̀gbìn ènìyàn wà. wọ́n wà ní ọkọ̀ ojú omi wọ́n wà lọ́dọ̀ wípé wọn ò ní di wọ́n wà ní ìsirá nípa tí ẹ̀sọ́ yìí máa ń wọ́n ní ìtìkáwọ̀. wọ́n wà ní ẹ̀jì sí láàpẹ̀rẹ̀ NYSC kan NYSC kan láàpẹ̀rẹ̀ wọ́n wà káàkiri láàpẹ̀rẹ̀ kí lọ gba àdúgbò ilé kọ̀ọ̀kan sí òun náà ní kí wọ́n gbọ́ra àwọn ilé wọ́n mọ́ kí lọ dáa jù nítorí pé ìdájọ́ ọtí wọn ó jẹ́ ìdàkejì ìdájọ́ mọ́sálásí ọ̀gá mọ́sálásí ojú ọ̀nà káwọn ilé òkè ní kíni o bí wọ́n tètè kí lọ́dà àgbábí ilẹ̀ rome bóyá bí twelve ọ̀dà àpọ̀ ọ̀dà àpọ̀ àwọn àpọ̀ kí wọ́n á ní àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ ní lílọ́ ìṣẹ́ ìlànà ọ̀pọ̀pọ̀ àti lórí àǹfààní ti jẹ́ lẹ̀. ọkọ̀ ọ̀rọ̀ la pàṣẹ sí lórí àǹfààní tí ń bẹ ní o tí ń bẹ níbi nípa lọ́yìn iṣẹ́ ìdára ní mọ́tìkì ṣùgbọ́n o kí kọ́ máa fi pọ̀ tú ọ̀rọ̀ ṣe ó ti ti fi sẹ́lẹ̀ òyìnbó jẹ́ fún máa ra àwọn ìlú tẹ́lẹ̀ sí ìlànà ìpàdé àlá ó sọ fún àwọn ìyàwó ọ̀rọ̀ tó bá sáré gbà. Àgbà ni o, òtún ní fámìlì kí lọ́wọ́ ni. Lọ́wọ́ o sì ṣòro àwa padà sí àwọn mọ́sálásí wa. nǹkan ìwọ̀n yóò kàn tàbí ká sọ pé irun méjì ó ní ní ìtọ́nú mi o. níbàdàn ìlàfẹ́ máa ń rí sáfẹ́ ó tiẹ̀ jẹ́ pé ìtọ́kẹ̀lẹ́ gbọ́n máa lọ́ọ̀ ní àwọn nǹkan yọ sábọ̀ fún ẹ tó ń tó nínú. Bá mọ́ṣáláṣí náà rẹ pé bí asúbì tó láta sí àwọn rẹ ni kí tí wọ́n kọjá ten to six náà ni. ẹ̀bọ́n sí àbájọ òbí tí ìjọ ní táìmù yẹn bí after six bí after táwọn kí wọ́n after six yẹn táwọn sì mọ̀ kí tí wọ́n ten to àgbàdo tí kí ten to wọ́n ti mọ̀ kí ten to. òkú àwọn ọmọ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀ tó kó lọ sí káńtà ó fi lọ bá wọn lọ. ṣùgbọ́n àyíká alimọ́tì láti lè wọ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ sáwà lásà àwọn àṣìṣe pé lọ́wọ́ sáwà bẹ́ẹ̀. pàṣípà àyíká lè ṣe tó gbé láti nine to one láti yọ nine to one àti lè kí àyíká lè ṣe láti nine after one ten alikiwa àwọn ìrẹ̀lẹ̀ àwọn ọjọ́ sábà láti bá sàwọn kẹ̀kẹ́ gbà ó jẹ́ ràṣà yìí ní ìjẹ́jọ́ ìgbà iṣẹ́ wo la wá fẹ́ sí bí èèyàn bá sì ń kí o lásìkò ìwọlé kò kí o. wàlúwàkù sẹ́kù ní sèta ti sọ̀rọ̀ àti wàlúwàkù sábà ní ojú ní sọ̀rọ̀ àti láti ní sọ̀rọ̀ àti. ọ̀rọ̀ yìí wá di ọ̀rọ̀ ẹ̀mí àtẹ̀yìn pẹ̀lú ìfaradà àti sùúrù àti ọ̀nà ìgbé ọ̀rọ̀ kalẹ̀ báwo èèyàn jàmáà orúkọ àdúgbòsì sọ ní mọ́sálásí wọn bó ti ṣe é di ìdájọ́ pé mọ́sálásí mi tẹ́ bá pé bí adá ṣe ń bẹ̀ wọ́n tí ẹ̀ ní gbé gbogbo àwọn afáàrẹ̀ wọn oríṣiríṣi mọ́sálásí náà ní ìbẹ̀rẹ̀ bàbá kan bẹ̀rẹ̀ pé ìyẹn náà fi ṣe òkúrò mọ́sálásí mi wọn ọmọ kí wọn mọ ẹgbẹ́ o ìwé náà yà não àwọn ìgbà ẹ̀ você ṣùgbọ́n wọ́n máa fi àká ìwà àgbà lọ. wọ́n ti kéde o. wọ́n dẹ̀ bí àbẹ̀ nǹkan fún mọ́sálásí. irú ẹ̀dá akọ́jẹ́lẹ́ ní òkúta wa ilé yóò kọ́ra máa súnmọ́ tí àwọn ọmọ bá sọ̀rọ̀ léṣe ni ọ ṣùgbọ́n tí wọ́n sọ lẹ́yìn òkè tí ìsẹ́yìn tó gbàgbọ́ rẹ̀ tẹ́lẹ̀ ọ nítorí wọn bá sọ̀rọ̀ yé òye púpọ̀ lọ sí tẹ́ wọ́n kò fẹ́ wọ́n ti wọ́n ti fún ẹ̀rẹ́ káàt mọ́sálásí ilé ọkọ̀ jama'a àti màsìkò òun báyìí bóòrò láti lọ ṣàlàyé o àti wọn ti ǹjẹ́ torí ẹ̀ kí ká kúrò níbi tá a bá bọ̀ láti yóò fẹ́ tó bí tẹ̀sùn mẹ́ta mẹ́rin. seventeen seventeen man. seventeen. Sebi aya wa ifá ọ̀gbẹ́ni láyé ti la wa. ìlànà ìgbàn ẹ̀jẹ̀ kí á kí ìsara dáadáa àwọn sùpáà bá fi sàmú wọ ó wá bá ṣe ṣàlàyé tí wò fi ní gbé ẹ̀sìn tó fún ilẹ̀ ń wá náà tọ́pọ̀ bá ti dé kó bóòlù láàṣìṣe while kòrò èkóró ní ẹgbẹ́ náà